حذرنا من الركون إلى الكفار لما فيه من الأضرار أشهد أن لا إله إلا الله يخلق ما يشاء ويختار وأشهد أن محمدا عبده ورسوله سيد الأبرار صلى الله عليه وعلى آله وأصحابه المهاجرين منهم والأنصار وسلم تسليما كثيرا ما اختلف الليل والنهار أما بعد أيها الناس اتقوا الله واعلموا أن الله سبحانه وتعالى حذرنا من الثقة بالكفار والإطمئنان إليهم وبين لنا سبحانه أنهم لا يريدون لنا الخير أنهم لا يريدون لنا الخير وأنهم يبغضوننا أشد البغض ويحسدوننا أشد الحسد وأنهم لا يألون جهدا في إنزال الضرر بنا والقضاء على ديننا وإرجاعنا إلى الكفر والعياذ بالله قال تعالى ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم أن ينزل عليكم خير من ربكم وقال تعالى ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا كفارا حسدا من عند أنفسهم وقال تعالى ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء وقال تعالى إن يسقفوكم يكونوا لكم أعداء ويبسطوا ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون إلى غير ذلك من الآيات التي تحذر من وضع الثقة بالكفار وتبين مكائدهم فما زال الكفار منذ بعثة رسول الله صلى الله تعالى عليه وسلم ونزول القرآن يخففون للقضايا على الإسلام والمسلمين يخففون يخففون للقضاء على الإسلام والمسلمين قال تعالى يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون فهم تارة يحاولون قضاء الإسلام الغزو المسلح بالغزو المسلح وتارة ببث الدسائس في صفوف المسلمين وتارة بالمكر والقضية وإظهار النصح والصداقة وهكذا كلما عجزوا من باب جاءوا من باب آخر وإذا لم يتمكنوا من إنزال الضرر بجماعة المسلمين حاولوا إنزال إنزاله بأفرادهم هذا وديننا واضح واضح كل الوضوء ببيان مكائدهم وفضل دسائسهم لكن قد يصيبون من المسلمين ضرا ويعتبلون منهم غفلة فيقذفون سمومهم في جسم الأمة الإسلامية فإذا تنبه المسلمون فإذا تنبه المسلمون لهم ورجعوا إلى دينهم رد الله كيدهم في نحورهم وكفى المسلمين شرهم adúpẹ́ fún ọlọ́run ọba ọba wo الخالق الرازق المحيي المميت المدبر ọlọ́run ọba tó jẹ́ pé gbogbo orúkọ àti ìròyìn rẹ̀ tó fi pe rẹ̀ àmọ́ lámọ̀dájú wípé òun ló ní pẹ̀lú títóbi rẹ̀ àtijọ́ kan ṣoṣo rẹ̀ òun ni ọwọ́ apáwá láṣẹ wípé kákìrì sára pẹ̀lú àwọn àyà táwọn mú wá ká má tẹ kọ̀kọ̀rọ̀ lọ sọ́dọ̀ àwọn ọ̀tọ̀ òun wọ̀hún máa dá Islam àwọn ọ̀tá Islam ìyẹn lórúkọ tó lè kó tán torí pé tẹ ẹ bá pè wọn lórúkọ míì ẹ tún lè sẹ lọ́hùn tẹ bá pè wọ́n ló pọ̀ míì tí wọ́n pera wọn ẹ tún lè sẹ lọ́hùn èyí sá sọ pé ọ̀tá Islam nítorí pé ìyẹn ni agbo tó fẹ̀ dáadáa tí gbogbo ọ̀tá Islam lè kó sí tí ó sì gbà wọ́n tán ńlọ́fà sáfìrì ẹni tí ń sọ sọ́lá lẹ́ẹ̀mà àrùn lójúmọ́ tó náà ti jọ́ta Islam ẹ̀yin ò sì ní fura apá àbìkan lẹ́sìn máa wò ńlọ́fà tó fi jẹ́ pé ẹ̀rẹ́ lòmíì tí èsì sọ láti rárá rí nígbèsí ayé ẹ̀bí tí òkú mọ kì í ti sọ̀tà Islam àmọ́ kì í ṣe mùsùlùmí ẹ̀ tún rí ẹ̀ tó jẹ́ pé kò ṣe sọ láti rárá bí tí òkú mọ nínú gbèsè ayé ọlọ́run ò jẹ́ ní ìforíkanlẹ̀ ẹyọ kan ọ̀tá Islam náà sì tún ni. pẹ̀lú àwọn ẹ̀rí tá a mọ̀ mú wa náà ayé ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ọlọ́run ní mo pè é sákèésí ọ̀tá yín ọ̀tá mi ọlọ́run ìbẹ̀ lẹ́dàá wa tó sì tún jẹ́ ọ̀tá ẹ̀sìn yín ẹ kíyèsára nípa wọn o ànábì náà sọ bẹ́ẹ̀ fún wa sallallahu ta'ala alaihi wa ní tó fà ni pé ọlọ́run wá sàlàyé pé láàyò rí ìdúnà lánàá nǹkan yìí wọn kó orí fún wa láyé àtàlẹ́kẹ́ náà ọlọ́run bá sọ àlàyé pé wọn ò fó fún wa láyé àtàlẹ́kẹ́ àmọ́ ó ń bẹ nínú ọ̀tá táwọn ẹnìkan táwa dámọ̀ táwa àròpá dámọ̀ tí èsì sọ̀tà láì tẹ̀ sí ìka ọ̀rọ̀ ọlọ́run bá síra wa létí tẹ́wọ̀n rò pé lágbájá ò fẹ́ràn mi gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ ènìyàn èyàn ó sì ti èyàn ó sì ti ṣàṣìṣe nígbà míì ẹnìkan kan ò ẹnìkan ò ṣe ẹnìkan láburú lójú ayé báyìí bá ti ń wọra wa yìí ojú oorun lẹ́lòmíì ti rẹ́ nìkan ló bá ló bá rí wípé dájúdájú àhà ọ̀tọ̀ òun ti fojú hàn bẹ́ẹ̀ sì ni ẹnìkan ló gbáwọ̀ tiẹ̀ wà wá bọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run tó ń jẹ́ níbi tí wọ́n fara pamọ́ tó jẹ́ pé Ọlọ́run ló sì fún wọn lágbára àti kó sínú àwọ̀ ẹnìkan wọ́n sì gbé wá bá wọ lójú oorun ìyẹn ń ṣẹlẹ̀ dáadáa. ọ̀tá tó ga jù láyé fẹ́lòmíì báyìí sábà sọ pé ta lọ gá ọ̀tá rẹ á ní ìyá tó bí òun ni tá a bá rí rí ó yẹ ká gbọ́ rí ìyá tó bí òun ni ìgbà míì ìyá ó sọ pé ọmọ òun ni. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó lè jó òótọ́ lè wà ńbẹ̀ tó lè rújú wà ńbẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ yẹ méjì sẹ́kù síbi pé kọ́lọ́n sọ pé ọ̀tá rẹ ni ẹni tó bá ṣe báyìí wàlá ò gbogbo àwọn táwa mú ní bàbàrà iye méjì wà ńbẹ̀ ó lè ó lè jẹ́ tàn ó lè jẹ́ sùjú lápèjúwe ọlọ́run inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ṣètọ́n ọ̀tá ayé ni ẹ mú lọ́tà ọlọ́run sásìrí ẹ̀ ó wá pàṣẹ tó yẹ kí èmi ti sẹ́kùn bí yẹn kò yẹ ìyẹn ti clear ṣètọ́nù ọ̀tá mùsùlùmí ni àwọn yẹn kan wá wà bí irú wọn tá a jọ ń gbé ayé ọlọ́run dẹ́wọ̀n àwò púpọ̀ o àfi ká mọ bẹ́ẹ̀ lọ́n kọlọ́njà yege tẹ́nìkan bá sọ ní wa ní ìsìn táyé yìí ti burú òun fẹ́ lọ sábúlé àwọn gbàtọ́ wá dábúlé wọn kọ̀ wá jókòó sínú ilé igbó kan tó dí tó jẹ́ arọ́rọ́ igbó ibẹ̀ lọ́wọ́ lọ dákẹ́ sí pé wọ́n rí mi fi ń di iṣẹ́ wọ́n rí mi fi ní skul àwọn tó àtúnjọ wọ kọ̀ọ̀kọ̀ tí ó náà jó pawọ́pọ̀ ìyá wọn tún dálẹ̀ àwọn àlọ́ dákẹ́ sárọ́rọ́ ọgbọ́n ní abúlé wọn ṣé rọrùn ló gbé wọn síbẹ̀ ni ó ti gbé rọrùn ọlọ́run ò ṣe wá bẹ́ẹ̀ ọlọ́run ti a òbí tán bá àwọn gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí inú ayé náà láti fi máa rúpọ̀ wa ó kú bá òṣè ní rúpọ̀ mẹ́ni bí yàgò àwọn tá a mọ̀ àbáwọn tọ́lọ́wọ́n bá sọ ìbàjẹ́ pàgbóró wọn ò tí ì yọjú tọ́lọ́wọ́n bá ti sọ ń pa wọn wọ̀láì ó ti clear. ọlọ́wọ́n bá tún sọ fún wa yìí pé yugidu nana ashadal bog ọlọ́wọ́n ni wọ́n kórìíra wa tayọ àlà wọn fẹ́ ká gbáyé. ẹ̀rí lọ báyìí alákọ̀ọ́kọ́ suratul baqara àyà ọgọ́rùn-ún kan àti márùn-ún. ìbádá púpọ̀ káwọn náà ká fàmílíà sí alukoran ní kíké àti yíyẹ̀wò àbágbọ́ ìsìláàmù yé dáadáa jù báyìí lọ. pàápàá jùlọ àwa tó jẹ́ pé àìsàn oníkéwù tá a sì jẹ́ mùsùlùmí tí wọ́n bá tú alukoran sébè kan wọ́n tún wa mọ́tùmọ́ rẹ̀ dáadáa ni àmọ́ ìtọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá òun náà ní jẹ́ alukoran kẹrin mi ò lè kalẹ̀ èdè lárúbáwá wọ́n ti tú sódò òyìnbó mi ò lè kalẹ̀ èdè òyìnbó wọ́n ti tú sí yorùbá mi ò lè kalẹ̀ èdè yorùbá àtẹ̀dọ̀ òyìnbó wọ́n ti tú sédè mi. ìlà àfìmọ̀ wípé sálàsọ̀dùn làwọn olùmọ̀ àwọn tí wọ́n tẹ̀ ń tú alukoran fún wa sálàsọ̀dùn ni wọ́n àbí tí bẹ́ẹ̀ ni wọ́n tú àbí

tánàbí sọlọ sọlá ti ń sọ fáwọn sọhábà rẹ̀ wípé ẹ máa tẹ̀lé súnà ó ní mo búra pẹ̀lú ọlọ́run wípé pàá súnà àwọn tó ṣáájú yín lẹ́ẹ̀ máa tẹ̀lé nígbà táyé bá ń lọ ìsìláàmù ó bọ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ yín débi pé tí wọ́n bá làwùdákà ló fi ìjọ́rọ̀ dọ́bí nàdàkàtúmùhù mo tún búra pé tí wọ́n bá wọnú fàgílítì ẹ̀ tún wọ̀bẹ̀ torí wọ́n ní ààyè yẹn wọ́n lé ààyè òórùn ni ìdá bá dánwò ẹ̀ tàfẹ́ dánwò tí wọ́n bá súfèé gbogbo yín sàdẹ̀tì máa súfèé tí wọ́n bá sàtẹ́wọ́ gbogbo yín sàdẹ̀tì máa gbàtẹ́wọ́ ni tí wọ́n bá forí tí wọ́n bá fọ̀tàrí lélẹ̀ tí wọ́n ká àtẹrẹsẹ̀ sísánmọ̀ ẹ̀yin náà sàtúndẹ̀ntì ṣe bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀ ni mọ̀ọ́dún tẹ́ẹ̀ kẹ́ẹ̀ fi lélẹ̀ tẹ́ẹ̀ bá fẹ́ rìn mọ́ ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹgbẹ́ táwọn sọ̀hábà tí wọ́n wá wí wọ́n aliyahudu wal nasọ́rọ́ àbáwọn yahudi àti nasọ́rọ́ sáwọn jù àtàwọn ará nazareth sáwọn ló ń wí òjíṣẹ́ ọlọ́run fàmẹ́lì táwa ni bí kì í bá sà wọn ta ni mo wá ń sọ̀rọ̀ wọn bí kì í bá sà wọn nasọ́rọ́. nàsọ́rọ́ nàsọ́rọ́ ìlú kan ni àwọn olùmọ̀ sọ pé náà sọ̀rọ̀ ńlórúkọ ìlú yẹn wọ́n ní isa ìmọ̀ lọ́bẹ̀ dáadáa wọ́n wá pe àwọn tí wọ́n wá pe mọ́bẹ̀ wọ́n wá pe àwọn tí wọ́n wá di isa náà sùrí gbà tó wá di pé wọ́n wá pe máwọn tó tẹ̀lé isa náà òun sì jẹ́ nàsọ́rọ́ wá jẹ́ plural ajẹ́ pé eh, ìlú ìlú nàsọ ìlú náà sùrà tó jẹ́ tàwọn tí wọ́n tẹ̀lé wọn ó nìyẹn apá kan ọ̀rọ̀ tí wọ́n sọ ń nina nù làbí ń pè wọ́n nínà sọ̀rọ̀ bọ́lá ṣe pè wọ́n lọ́rùn kúránì nìyẹn ìyẹn ò ní Israel ní ní nínú ìran Israel òun sì nìyẹn wà ìyẹn ò sí lórílẹ̀ Nàìjíríà rárá kò sí tí ń bí tàbí báwọn olóyìnbó ṣe pè sọ pé Nazareth kò tí ó Israel bẹ́ẹ̀ sì máa ba láti bẹ̀rẹ̀ báíbù títí tó fi parí nìyẹn ẹ̀yin ọmọ Israel bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa gbọ́ nígbà tí wọ́n bá ń pe àwọn míì tọ́lọ́run rán àwọn ànábì sí pẹ̀lú àwọn tá a rán wọn sí. ìtòbí nàṣọ́rọ́ nàṣọ́rọ́ nù ìlú kan ni tọ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ. ọlọ́run bá sọ wípé. لا يعلون جهدا في إنزال ضرر بنا والقضاء على ديننا ورجعنا إلى الكفر ọlọ́run ní ẹ máa wọ́n máa ṣègbìyànjú títí tó fi pẹ́ẹ́lí kìtìrí ọ̀ka tó nìyẹn wọ́n máa ṣègbìyànjú títí tẹ́ẹ̀bì di kẹfìrí tàbí kẹfì nira láyé ńlá fi lọ síbi ayé àkọ́kọ́ tá a kọ́ mú wáyé ọlọ́run láwọn alùkìtàbì yìí àtàwọn mùṣìríkìn wàláyé mùṣìríkìn àwọn ẹlẹ́bọ sẹ́yìn bá lọ́run pa àwọn ẹlẹ́bọ kí ló fà ìbá àjẹjẹ pé wọ́n dẹlẹ́bọ lónìí àbọ̀pọ̀lọpọ̀ wọn bọ́lọ́run ti pè wọ́n náà ní kùtóró nítumọ̀ kí ló fà wọ́n ní tíra tó wá láti sánmà yálà wọ́n yí o wọ́n yí padà o wọ́n ń lò wọ́n lò mọ́ o wọ́n rí wọ́n rí mọ́ o wọ́n gbélé ẹ̀rọ o wọ́n fi kún o wọ́n ní tíra tó wá láti sánmà tọ́lọ́kọ́ lọ́wọ́ tún isa mọ́ríàmọ̀ ní tíra ó sì fún Musa ní tíra orúkọ bọ́lá ń dá sí inú fi jẹ́ pé gbogbo justice láyé inú Islam lẹ́sìn bá gbogbo ti jẹ́ justice kí mùsùlùmí ọmọ wa sọ̀rọ̀ ẹ̀ di ẹni tí ó wà on just lábẹ́ ọ̀rọ̀ tá à ń bá bọ̀ yìí ẹ mọ̀ pẹ́yìn náà orúkọ oríṣiríṣi ló kọ́ lẹ́ máa pè wọ́n ló kọ́ ikú ló kọ́ yẹ̀yẹ́ ló kọ́ ẹ̀fẹ̀ ọlọ́run ò fẹ́ o. kọ́dà ibi tí wọ́n ti láwọn sí náà ó kọ́ kó kọ́ lẹ́ máa pè bẹ̀ kódà sọ́sẹ̀lẹ̀ ní lọ́dọ̀ ànábì sọ́lá kó jẹ́ pé ṣe pè wọ́n fún yẹn lẹ́ẹ̀kan péré sọ́sẹ̀lẹ̀ rí ẹni tó bá rẹ́ẹ̀rí ẹ̀ fún mi wọ́n ṣe pera wọn ní tí ò bá yẹ kí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ẹ wá sàlàyé ìdí tó fi yẹ kí wọ́n jẹ́ bẹ́ẹ̀. ìyẹn ni dáwà ìyẹn ni pèpè sójú ẹ̀yìn ẹ̀sìn Islam. ọlọ́run ni wọn ò fẹ́ wọn ò fẹ́ áyùn náà zẹ́là àlékún min khairin min rabbikum kẹ́ ẹ̀rọ orí látọ̀dọ̀ ọlọ́run ọba yín níparí ayé ńkọ́. wallahu yahtassu bi rahmatihi man yasha wallahu dhul fadlil azim tí ìbá ti pọ́lọ́ ni máa fi oore rẹ̀ sọ orí ẹ̀ tó bá fẹ́ wọn ò fẹ́ kẹ́yìn oróore kan láyé mo sọ ayé àbí tó wà o ayé mi inú sọ́tù bọ́kọ́rà ọgọ́rùn-ún kan mẹ́sàn-án lẹ́yìn ìta kàtá yẹn náà ni. àwọn alùkìtà tá a sọ̀rọ̀ wọn tán àwọn ọmọ Israel àwọn tá a rán Musa sí àwọn tá a rán Isa ọmọ Mọ́ríàmọ̀ sí aleyhi musalatu wa salam láwọn yàrá dúnà fún mímbàdì ìmánìkùn wọ́n fẹ́ wọ́n bá gbìyànjú kí wọ́n bá gbìyànjú débi pé kó dá yín padà mímbàdì ìmánìkùn lẹ́yìn tẹ̀sí ní ìmánì.

ni kí n nírú tí lágbájá ní pé ó ti kọ́lé ìfẹ́kélé rẹ̀ wó ìsìfẹ́ kó jóná ṣùgbọ́n mi náà fẹ́ kọ́ èyí eléyìí ń da nínú Islam nínú ṣẹ̀ríà Islam lágbájá ní máa gba kò kínní ní first term olóòtú first second term third term yìí à àjọ̀dún mọ́ra lọ́wọ́ ni o kódà bí ẹ̀yà jẹ́ pé kò kínní méjì ló wà ní kíláàsì wa ni kò sí tó burú bẹ̀rù ṣẹ̀ríà Islam ó fẹ́ kí tẹ ó bàjẹ́ ṣùgbọ́n àwọn náà fẹ́ lé bá owó yẹn ó yàtọ̀ sí harvard àmọ́ lọ́yìn tọ́lọ́ fi ròyìn àwọn àlòkì bábì yìí harvard ni ó burú púpọ̀ jù kódà béèyàn fi sọ̀lá sọ̀lá yẹn yóò ráre láyé wọn ní gbé sọ̀lá yẹn tí bá tó bá ní lọ́kàn gòkè lọ́dọ̀ Ọlọ́run wọn ní gbé sọ̀lá bẹ̀rẹ̀ sí harvard bá ba tiẹ̀ jẹ́ tó jẹ́ pé inú èyí dùn sí dáadáa àwọn èèyàn àti kó bọ́ lọ́wọ́ wọn orí tí ó sì sí ni kò bá gbà irú ẹni bẹ́ẹ̀ kò ní bá sọ̀lá sọ̀ lọ́dọ̀ ọlọ́run kí ló fà ẹ̀rí ló sọ fún alásọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé àrùn tí ń bẹ lára ẹ̀ yẹn tó bá ti sẹ́ẹ̀rẹ̀ kan oúnjẹ àrùn yẹn ni sẹ́ẹ̀rẹ̀ tó ń bá ṣe tó bá ti sọ̀lá hasadu gbèmí yóò jẹ́ tó bá ti siam hasadu kéèta tí ń bẹ lára ẹ̀ oúnjẹ tí máa jẹ òun náà ni sẹ́ẹ̀rẹ̀ tọ́mọ yẹn bá ṣe lónìí wọn gbà táwọn yẹn bá ń bẹ lára ọmọ èèyàn yóò jẹ sẹ́ẹ̀rẹ̀ yẹn tán kéwọn tó kò láyé kò ní máa kàn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti rẹ̀ sàdéhùn fún wa torí pé ọmọ ẹnìkan kan ò dé ẹnìkan ò déédéé àjí bí kì í bá ti kọ́ lọ́wọ́n bá fẹ́ ẹnìkan ò déédéé dépò ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ní kátẹ̀ láwọn tó bá wà nípò wọn bá jẹ́ pàtàn fún wa títí tí wọ́n fi dìgbọ́n pa wá láṣẹ pé ká dìbò sórí ìyẹn la lòdì sí ìyẹn ni tábà pa wá lórí eléyìí tá láàlè ṣe eléyìí tá wá lọ àlùkìyámọ̀ eléyìí ni ó túmọ̀ sí pàjìrì ayé tàbí hàtà sájìdó kúfúrọ́ bàwá ha ẹ máa tẹ̀lé wọn torí bí àìtẹ̀lé wọn ẹ wo peace nínú Islam torí tọ́lọ́n àwọn ọgbẹ́ ẹ̀ náà máa wà nínú nǹkan táwọn aláṣẹ ń ṣe àwọn sàhábà béèrè bẹ́ẹ̀ bá lọ síbi kìtábùl ìmárà bá a ti máa sọ lórí nínú Islam sọ́yìn Bukhari lẹ́mú ni sọ́yìn Muslim ni kìtàbù sunan ni bá a ti máa ṣe olórí wọ́n béèrè wọ́n fẹ́ẹ́ béèrè tayọ ààlà nírètí pé bóyá òjíṣẹ́ Ọlọ́run sọ pé ọjà tó bá rí bẹ́ẹ̀ yẹn ẹ lè jáde sí wọn kẹdà lóru ànábì ò sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sallallahu ta'ala alaihi wa sallam títí tójúṣẹ́ Ọlọ́run fi wá sọ pé hátà tájìdó lè kó fúrọ̀ bàwá ha títí tó fi pé ìgbésẹ̀ tán gbé ni pé kẹ́ẹ̀dì kékeré kẹ́ẹ́ mọ́sí lọ́mọ́ ìgbà yẹn kò sáǹfààní lára ayé mọ́ ẹ wá yọwọ́ mi títẹ̀lé wọn tí wọ́n bá wá ràn yín lálùkì àmọ́ ẹ wá lọ jábọ̀ kọ́lọ̀ tó ràn yín torí kò sáǹfààní lára ayé mọ́ gbà yẹn kí ló kù tí mo mọ̀ sí láyé nígbà tí o bá ti sí Islam mọ́ ìgbà ìgbà yẹn náà ló tó dópin wọ́n béèrè débi pé tó bá yẹ pé wọ́n fẹ̀tọ́ wa dùn wá tí wọ́n bá ń jẹun tá a bá jẹ tí wọ́n bá ń ṣe báyìí tí wọ́n bá ń wọṣọ tá a bá wọṣọ tí wọ́n bá ń mumi tá a bá mumi tọ́jọ́ tá a fi fojú ráwọn ìtọ́ wa títí ráre fún wọn sàmọ́ wọn sàn béèrè lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run ó ní aleikum bisami wa tọ́wà ẹ máa tẹ̀lé wọn ẹ máa tẹ̀lé wọn ẹ máa jáde sí wọn ẹ máa jáde sí wọn. sallallahu ta'ala alaihi wa sallam orí ẹ̀ náà láti wà tó bá jẹ́ pé agbọ́ ìsìlámù yìí lóòótọ́ ọlọ́mọ sì wá ní mùsùlùmí kàtàkàtà. àyà mi nusratu nisa aya eighty nine sura kẹrin aya eighty nine wájú láwùsà fúrún wọ́n fẹ́ kẹ́ ẹ di kèfèrí o kàmá kàfàrú gẹ́gẹ́ báwọn ṣe jẹ́ kèfèrí bàtàkùnú na sàwá àtẹwádìí sàwáwù kí ló dáhùn fẹ́ jẹ́ múmìnì káàsì jẹ́ sàwáwù níbi imán tó fi jẹ́ pé kẹ́míhùn ni ó di kèfèrí káàsì jẹ́ òjò jẹ́ sàwáwù níbi kúfúrú ìgbógun tẹ̀sìn ọlọ́run ibẹ̀ làwọn fẹ́ sóòlì láyà ìsọ̀kalẹ̀ jẹ́ náà àbí èsì àbí dòta gbogbo ilé làwọn níbi kà fáwọn sọ̀hábà ọlá tí ń bẹ ní islam lélẹ́yìí tí ò sí rújúrújú ń bẹ tánàbí sọ sọlọ́lọ́ sálọ̀ sọ́la wípé ẹ̀sìn yìí o mo fi í lẹ̀ lórí nǹkan tó mọ́lẹ̀ gbòòrò tí ò sókùnkùn kankan ń bẹ tí ò sí rújú ń bẹ orí ẹ̀ mo fi í sí gbogbo àwọn bàbá bàbá aláṣírí aláṣírí aláṣírí àṣírí àṣírí tí wọ́n sọra wọn dẹ lẹ́bọ kalẹ̀ kò sáṣírí ní islam o wọn fẹ́ lómi ńlá ju àdúgbò ọdún méje lòún lò lọ́dọ̀ ṣéwù lágbájá kó tó rásìrì ńgbà ó kàn fi gbé sáyé sófò ní o òun náà wàá ha mọ́wọ́ pa àwọn èèyàn fúnyàn báwọn ọdún tóun tó gbà lọ́wọ́ ṣéwù lágbájá ó tọ́dún méje tóun fi ṣerú ẹ̀ ẹni tó fẹ́ ṣerú ẹni tó fẹ́ ṣerú tán láyé tó fẹ́ ṣerú èèyàn kó láyé tó ní tó lọ́lọ́run sínú kí ni jẹ́ bẹ́ẹ̀ ta èèyàn mélòó ló ní kéwú nu wa nínú àwa tá a dó ń bí àtàwọn tí ò sí ń bí tó yẹ pé ogun tí ń bẹ náà hísùn muslim la ha sórí tán ta lórí tàn gbogbo ẹ wọn sì gbà lẹ́nu ànábì sọlọ sọlọ sọlọ kí wọn kọ ọ lẹ àti tí ha sórí tán látìgbà náà kì í sì ṣe ibi tá a dúró ànábì parí sí ni tí wọn kọ sínú hísùn muslim kì í ṣe ibi tó parí sí nìyẹn kí ló kù tá a wá wá sí. aya miin. ọlọ́run ní iye sọ fún okùn yẹn bẹni sọ́tún lùmùtáhánà sọ́ra ọgọ́ta nìyẹn iye sọ fún okùn yakuru lakum àdá wàyà rúsùtù ìlẹ́kùn àìrí ẹ̀hún òbí so wọ̀wá jù láwùtà kìfòrò ibi tọ́lọ́ ń parí ẹ̀sà sí náà pé ó díẹ̀ nínú àwọn ayé díẹ̀ péréte àwọn sọ̀rọ̀ àwọn àtàwọn ará Nazareth. látìgbà náà àwọn kèfèrí wọn ò yẹ wọn ò gbò látìgbà tá a ti gbá ànábì dìde sallallahu ta'ala alaihi wa sallam tálù kuran ti bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ tí wọ́n ti ń plan yukhatituna lil qadaya ala al pé kí islam má jẹ́ islam mọ́ kí mùsùlùmí ó sì má exist sẹ́yìn ó possible kò lè possible afọ́pọ́ eléyìí ń fọ́lọ̀ kò lè possible táyé òbí tán kò lè possible ọlọ́run sọ pé kò lè possible kò sí kankan tó lè mú kí islam má jẹ́ islam mọ́ yóò máa jẹ́ islam lọ títí yóò tún máa fẹsẹ̀ nílẹ̀ sí títí táyé òbí tán torí pé.

àfọ pé káwọn pọ̀ pàkà wá kó bo bọ́ọ̀bù yìí o atẹ́gùn ẹnu wa ká wá dájọ́ kò ṣeé fè gbèlétà sí tọ́lọ́run ọba tó jẹ́ mọ́lẹ̀ ọlọ́run ní wáyà abáwọ́lọ́hù ìlà ayin òtí mọ̀nù rọ ọlọ́run ní gbà o ìmọ́lẹ̀ yẹn ó tún bright sí ni o wàláwọ́ kárí hálíkàfìrú kódà bó tẹ̀ jẹ́ báwọn kẹfìrí kọ́ inú bí wọn pé ah, irú ìmọ́lẹ̀ wò lélẹ́yìí ìmọ́lẹ̀ tó borí ìmọ́lẹ̀ wò lélẹ̀ ọlọ́ọ̀ni wà lọ́wọ́ káàrí àlìkáfìrò àyà tàti tó nùsọ́ àtúntà ọ̀bà. nígbà míì ẹjẹ́ àwòye sí nǹkan bíi mẹ́ta yòhàwù ìlú kọ́dọ̀ islam lùgọ́sìn mùsàlẹ̀ nígbà míì wọ́n yọ ọ̀dà táwọn fẹ́ rí islam bá àti mùsùlùmí náà gbà míì wọ́n padà yọ ìyẹn náà ti ṣẹlẹ̀ kọjá ọ̀pọ̀lọpọ̀ sàhábà iná náà là ṣàhádà lórí irú eléyìí táwọn náà bọ́ sójú ogun ànábì náà bọ́ sójú ogun sallallahu ta'ala alaihi wasallam àwọn khulafa ar-rashidun gbogbo wọn bọ́ sójú ogun àwọn tó tún tẹ̀lé wọn sanjọ mọ àgbàlagbà sọhábà àtàwọn ọmọ kéékèèké sọhábà wọn tún bọ́ sójú ogun. àwọn tí ò lè jagun omi ń bọ́ lójú wọn táyà ti sọ̀kalẹ̀ pé ẹ̀yin tí yín Ọlọ́run ti yọ̀dá fún yín torí pé ẹ eh, kápébù eh, torí àìsàn báyìí báyìí báyìí sí ń bẹ lára yín wà àyínú hùn tàfíìdù mínà dáàmọ̀ yìí aláya yìí dúró mọ ìwọ̀n sí kùn wọ́n dá àwọn míì padà sílé pé ẹ̀yin ẹ̀ lẹ́sìn tẹ́gùn ẹ̀ kò sí sí nǹkan ìjà kò sí dà ọba ti tán ẹ̀yin ẹ̀ wọn lọlé ẹ fẹ́ wọn bá àwọn mùjàhídùn yìí lẹ̀ káwọn máa lọ wà á yínú hum àyà náà ti tún nìyẹn sọ́ọ̀tì tọ́wọ̀bà wà á yínú hum tàfíìdù mínà dáàmọ̀ yìí aláya yìí dúró mọ ìwọ̀n sí omi sì ń bọ́ lójú wọn láti pé wọ́n lé wọn padà kúrò ní ọ̀nà Brazil fún wọ́kọ̀ wọ́n lé wọn padà ní ojú ogun Islam tí wọ́n fẹ́ lọ kú Ọlọ́run ló ní sì ń bọ́ lójú wọn torí pé wọ́n ní ọfà tí wọ́n ò fún wọn ọfà titan lẹ̀ nígbà tí fìtì náà pọ̀ látàdọ̀ àwọn kèfèrí tí pé mùsùlùmí ò ní ẹ̀sìn ìsìláyé pé kò sì ní sí nǹkan tí ń jẹ́ Islam la hawla wala quwwata illa billah nínú ẹ̀ náà lọ́ọ́ fa ti tán tó sì fẹ́ táwọn ọmọ ogun kèfèrí sì fẹ́ lè kó mẹ́wàá mẹ́wàá sára tí ó tòtú sẹ́kù níbi tán kó gbòǹgò sí. wọ́n fa tán ni o kì í ṣe wípé èèyàn tó lọ sójú ogun o tọ̀sẹ̀ yẹn máa wá lọ́rú ẹ̀ láì mú kankan lọ́wọ́ ní Ísírẹ́lì lónìí dòní olórí tá à ń sọ̀rọ̀ yìí oko làwọn yẹn jù mọ́ machine gun dòní olórí tá à ń sọ̀rọ̀ yìí ibi tí wọ́n bọ̀m̀bá di Israel dé láàrin sọ́rí Palestine tí Israel tó bọ̀m̀bá di Palestine tó pẹ̀lú nǹkan ogun nípa àbòsí tí gbogbo ayé sì mọ̀ gbogbo àwọn sọ́kẹ́rẹ́ àwọn ọlọ́jọ̀gbọ́n àtàlágbára ayé gbogbo wọn mọ̀ ẹnìkan kan ò sí pékin ẹnìkan kan ò gbìn. mo fojú ara mi rí ìséde tí wọ́n séèyàn mọ́lé ní Palestine tí wọ́n sì gbé àwòrán ẹ̀ wá wọn àwọnú ilé lọ ìbọn mọ́yàn àwọn ìsírẹ́lì tá à ń sọ yìí náà ni àwọn júù náà ni o wọn àwọnú ilé lọ ìbọn mọ́yàn gbọ̀tí wọ́n ti kọ́ọ̀tì gbogbo omi àtiná kò sómi inú ilé wọn wọn ti gbọ́dọ̀ jáde lọ ra oúnjẹ wọ́n sì wà ní gbogbo premises wọn àwọn èèyàn sì kú wọ́n sì wú wọ́n sì jẹrà sínú ilé wọn bẹ́ẹ̀ ní Palestine yìí kan náà ni ojoojúmọ́ ni kì í ṣe kó ti parí láìpù tá ń lò lọ́wọ́ yìí náà sì ní kí é sáyé jọ̀hún tẹ ẹ bá tún wáá yí síbẹ̀ ní ìsìn ẹ̀sùn bá bẹ́ẹ̀ bá ti ń sọ yìí náà. lórí pé wọ́n fẹ́ lolẹ̀ ńlẹ̀ wọ́n gba lẹ́kẹ̀ wọ́n kàn déjọ́ kan wọ́n sì bùdó àwọn ibì kan wọ́n sì bẹ̀rẹ̀ sí kùn tá bá fẹ́ kọ́ bẹ̀ wọ́n sì máa kọ́ bẹ̀ gbogbo àwọn tó bá bá ń bẹ̀ wọ́n sì pa wọ́n run. Amẹ́ríkà tó sáré fò wá Nàìjíríà kò tí ì kò yẹn ọ̀nà bẹ̀ ló sì gbà kọjá. ọ̀kan ẹlẹ́ẹ̀kejì tààrọ́tán yàbùtù dẹ́sáìs àwọn bíbá ti dẹ́sáìs fi sùfì mùsùlùmí wọ́n dá lórúkọ mọ́sáàkà sáàrin mùsùlùmí wọ́n á ní ẹ̀yìn náà dẹ̀bí ara dẹ̀bí ẹ̀mẹjọ máa ti sọ̀láàtù bí wọn ẹ̀mọ́ ti sọ̀láàtù ìṣètò abẹ́sẹ̀ kẹ́mọ́ pass message yìí gbọ́dọ̀ bá jọ ti sọlá àtẹjọ ti sọ àtẹjọ lọ hajj wọ́n ti gbà pé kankan náà ni àmọ́ àwọn ẹjẹǹtì wọn ni yóò wá sú ẹni ọlọ́run bá tán kó á á ah, pé wọ́n ọlọ́run ẹ tún àwọn tá a jọ ń ṣe sọ̀ láàbá àwọn náà tún ṣe ń ṣe láì mọ̀ pé wọ́n yẹ sara yín lọ́dọ̀ ọlọ́run wọ́n jọ ara yín láyé ni wọ́n ṣiṣẹ́ yẹn ó pọ̀ tara wàláì wọ́n sì sọ́ọ̀tì o láwọn ibì kan tó pé àwọn ọmọ tí wọ́n gangan míì náà wọ́n ń lò wọ́n sáwọn Islamic universities pé ká lọ hákùrán ká lọ hádìí ká lọ kọ́ sẹ̀ríà tó bá wọn yẹn wọ ọ̀pọ̀lọpọ̀ tí wàá ẹ̀sọ́ sí islam tẹ́lẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí wọ́n fẹ́ lò wọ́n fún kankan ni àwọn ṣẹ̀ṣẹ̀ pé ok this is islam ah ibi táwọn òkú sí lélẹ̀ wọn padà lọlé mọ́ wàhálà mílíọ̀nù wọn táwọn wọn bẹ tọ́yẹ́ pé àwọn náà náwó lórí wọn láti bẹ̀rẹ̀ dé parí àjẹ́ pé nǹkan tẹ́ ń pè ní ìsìláàmù fáwọn tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni àwọn tí wọ́n kọ́ àwọn tí wọ́n la ìsìláàmù làwọn lójú ìsìláàmù ní ìsìn kì í ṣe pé wọ́n mú kan wá nu ọpọlọ lásán àwọn ráwọn àkọsílẹ̀ ibi tọ́pọ̀lọpọ̀ kí ń lọ nìyẹn ó kàn máa sọ̀rọ̀ islam ò ní wà àkọsílẹ̀ islam gbogbo nǹkan tọ́mọ yẹn sì ń ṣe láyé gbogbo fíìd táwọn èèyàn kọ̀ọ̀kan wà sí lóníwèé lóníbùkù tiẹ̀ lóní tẹsibúùkù ẹ̀ kólítà ní lọ síbi islam bí ẹ pé ó kọ tí èsì islam lánàá pé ọ̀nà kan nù ọ̀nà míì nínú ọ̀nà tó pọ̀ òun ni pé bilmakiri wàlẹ́kọ́dí àti wà ìdìhárì lọ́sẹ̀ wà sọ́dá àkọ́ eléyìí ló wá burú jù àwọn ète wọn pọ̀ ọlọ́run ní wáyà mukuru náà wáyà mukuru lọ wallahu khairul makiri wọ́n ń dá bàbá ńlá ète ọlọ́run náà ti ń dá tiẹ̀ ọlọ́run létí tòun yóò ju tiwọn lọ o ète wọn yóò kó sínú lọ́wọ́ ni o wallahu khairul makirin. mọ́kìrù kéèyàn ó fi tọ́ funfun síta kírídúó wà nú ẹ̀ bí bi bá ti máa wí ọlọ́ọ̀ni bẹ lọ́wọ́ wọn Allahu ọlọ́ọ̀ni bẹ lọ́wọ́ wọn wọ́n bẹ nínú aburú wọn wọn ó wàá máa ṣàfihàn ànóṣùhù wà sọdá àkọ ìfẹ́ tó dúdú àmì ẹ̀sìn náà wọ́n máa ṣàfihàn anọ́sùkù wà sọ́dá àkọ́ ìwọ náà máa sọ pé ah kódà ah wọn kódà fún òkàn lẹ́sìn ní inú wọn mọ́ ìwọ lọ lanú yàtọ̀ sí tọ́lọ̀ ń sọ yìí láwọn tọ́lọ̀ wa tún sọ ọ́nà àwọn àyà mi tí ìtún mú wá síbí yìí àyà one round twenty nù sọ́tù bá kọ́ra náà wájà kẹsì mọ́ àti kẹlẹ́yìn ìrántí bẹ̀rẹ̀ àyà yẹn. ọlọ́la yahud àti nasọ́rọ́ wọn ò ní báyìí rẹ́ o hátà tàtàbí àmì látàhùn ẹ sì lè àyà lantarọ lantarọ an kal yahudu wala nasọrọ yahud àti nasọrọ ò ní yọ́nú sí ọ àbáwọn tó ń pè ní rídọ ìfẹ́ tó ga jù gbẹ́lò yẹn lọ́nà bá lò náà yàn hátà tàtàbí àmì lẹ́tàhùn títí tó fi tẹ̀lé ojú ọ̀nà wọn ìbéèrè táwa bẹ̀rù ni pé are you ready? ẹni tó bá lóun rẹ́dì wọ̀lẹ̀ yàrá òbí lá àwọn ò rẹ́dì ẹni yẹn ó ti dọ̀rẹ́ ìmùlẹ̀ pẹ̀lú wọn ẹni tó bá lọ́wọ́ rẹ dì ọlọ́run ní ọ̀tá rẹ ọ̀tá wọn ọ̀tá wọn ọ̀tá rẹ wọn ọ̀tá ló sì mọ̀ jẹ́ tí wọn títí láyé láyé táyé òbí tán tó wá pé bẹ́ẹ̀ ló ti láyé tán bẹ́ẹ̀ náà wọ́n ti mú ọ. ìyẹn ló fà tó fi jẹ́ pé gbogbo orúkọ orúkọ tó ń pe Islam àti mùsùlùmí gbọ́gẹ́ báwọn àgbà adarí ẹ̀sìn Islam ní Nàìjíríà àti ní àgbáyé bí wọ́n ṣe ń sọ pé kì í ṣe Islam wọ́n ń fi orúkọ yẹn hun aburú kan ni wọ́n sì wọ́n sì kọ̀ láti pààyàn wọ́n kọ̀ láti pa ọmọ wọn wọ́n kọ̀ láti paya wọn àbí láti paráàlú pẹ̀lú ọkọ̀ yẹn kí wàá ló fẹ́ ti bẹ̀ yọ àwa ń sọ pé ká máa bẹ Ọlọ́run eléyìí lónìí àtúnra àti pé ká mú wa lékún níbẹ̀ lọ́wọ́n bá dáadáa o ìṣẹ̀lẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wa náà láti gbọ́ ṣùgbọ́n mo fẹ́ tàn mẹ́lẹ̀ díẹ̀ sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń fẹ́ dà yẹn wọ́n hun wọ́n hun ète burúkú ni o kò sí ti jẹ́ boko haram o kò sí ti jẹ́ kọ́ńkọ́ ọmọ ọlọ́mọ lọ wọ́n hun bàbá ńlá ète bẹ́ẹ̀ bá gbà èmi tí mò ń sọ̀rọ̀ àwọn olùmọ̀ míì àwọn ẹni ńlá àwọn tí ò sí láyé mọ́ kì í sọpọ lọ́wọ́ bí ń sọ ibi àyà là ń tu yìí wọ́n ńlá ìtẹ ni Ọlọ́run ni wọ́n máa dètè wàyà ń kúrò lọ present continuous tense lọ́lọ́run bá lò tí wọ́n bá ti dètè kan wọ́n dá mi àmọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wa pé lónìí tá à ń sọ̀rọ̀ ìkéésí ní ogun láwà nílẹ̀ Yorùbá yìí they have made a plan to establish Boko Haram in Yorùbá land ní on eighteen oṣù tá a lò sẹ́yìn eighteen five two thousand and fourteen bó ti jẹ́ ni. pásítọ̀ sọ wípé ìwọ lágbájá àti lágbájá àti lágbájá wọ́n jẹ́ èèyàn mẹ́ta tójú ọmọ jẹ̀mọ́ Baptist Church ní kọ́nífì tá a bá kọjá àfẹ́ ọ̀dàn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti jọ ọjọ́ Sunday ẹ lọ wé láwàní àwọn ọ̀hún ni Emmanuel Àtàndá àti Peter Oyedepo àti Ògúnníyì Babátọ́pẹ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ wé láwàní kẹsìwọ jalabia kẹwọ sọ gbàgẹrẹ tí mùsùlùmí tẹ ẹ bá ti rí pé ìsìn ń lọ ẹ wá dalé ẹ wá da tọ́ọ̀tù rú. ní nǹkan bí aago mọ́kànlá sí méjìlá àwọn eléyìí yọ sí chọ́ọ̀chì pẹ̀lú àdá àti àti àti àti àwọn báńgà tí máa pariwo bí ìbọn ẹni tó tó fẹ́ǹsì ẹni tó gbójú wíńdò ẹni tó rọ́ lápá ẹni tó bó lójú kálukú ọmọdé tó gbà fò jáde nínú chọ́ọ̀chì. pásítọ̀ bí ọlátòkè. Okay tó jẹ́ pastor church tó jẹ́ tó jẹ́ president kan ní ògo olúwa president Christian Association of Nigeria lógo olúwa local government òun náà sì tún pastor church tá a dá akọ yìí ní kọ́nífin Baptist church ní kọ́nífin. wàhálà yíyọ ọlọ́run bá ní gbígbàdúrà tó lágbára ni. àwọn yẹn ṣe sí àbúrò wọn tán ẹni tó dá lápá dá lápá wọn fò jáde kó onu chọọchì wọn ta lórí ọ̀kadà wọn sá lọ ọ̀kadà tán gbé wá àwọn aráàlú lé wọn pẹ̀lú ọ̀kadà tiwọn wọn mú wọn ẹ̀sán tí ò bá ṣẹlẹ̀ tí wọn bá mú wọn ibi tá à ń lọnu torí láwà ni wọn gbé wá chọọchì mọ̀ pé lẹ́yìn ìgbà tí ìgbájú ìgbámú táwọn èèyàn fún wọn ló tó di pé ẹ̀sìn wa jẹ́jẹ́ o àwa àti pásítọ̀ lájọ mọ̀ sí o ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ tó fúrẹ́ṣì ni o bàbá ńlá àbòsí láyé orílẹ̀-èdè nàìjíríà ló parí sí kò sí ròyìn kan tó gbé e. aláròyé ti máa sẹnu bẹ́ẹ̀bẹ́ẹ́ kélẹ̀ yorùbá ni gbogbo ojú tẹ́lẹ̀ ojú tó kó gbogbo ẹ̀ kò sí ròyìn kan tó gbé o bí ìgbà tó pé kò sí nǹkan tí mo mọ̀ nípa ti ṣẹlẹ̀ láyé kò sí ròyìn kan tó gbé e. sẹ́mọ̀ káwọn tó jẹ́ christian sanjọ wà nínú ìlú ó sáyẹ káwọn náà sọ̀rọ̀ torí pé àìsọ̀rọ̀ wọn yóò túmọ̀ sí pé àjọ wọn jọ mọ̀ sí náà ni àwọn náà bá wa ń sọ wípé ẹ àà nígbà tó wá sọ wípé ní ìsìn sọ wípé ni pé dírámà lè ń ṣe pé sì báwọn ṣe lánàá sọ fáwọn fáwọn fẹ́ sí kó fẹ́ ṣe drama definitely bí bá ní ọpọlọ tó pé mọ̀ pé àná wọn ti plan òun kàn fara rẹ̀ kalẹ̀ kóun lòun ṣe ni kí ló dé kí ló le tó báyìí pé káyé ìsàlẹ̀ dàrú ṣé yóò rọgbọ fáwọn tó bá dàrú ẹjẹ́ àbí wọ́n níbèrè yẹn ṣé yóò rọgbọ fọmọ wọn tó bá dàrú bó ṣe hàn yẹn wà láì báyìí bó ṣe lọ sí federal nìyẹn i'm telling you àwọn òbẹ̀rù nǹkan láyé nínú fìtínà àbẹ̀ náà fìtínà ṣùgbọ́n lóògùn tá a bá ti dá fìtínà lẹ̀ wọ́n lẹ́yà tí ẹ bá bá bẹ́ẹ̀ lọ láyé ó bọ́ náà lẹ́rọ̀ ntójú ntójú òdodo ọ̀rọ̀ gan tí ẹ ká sọ fúnra wa nù ìsìláàmù ẹsẹ̀ ṣeré ọba ti dá fìtínà lẹ̀ wọ́n wá pa sínú fìtínà pẹ̀lú yóò bọ́ náà lẹ́rọ̀ ẹ dá fìtínà lẹ̀ bóyá gbére wọn sì sáyé yìí ẹ gbogbo ilé tá àti tá ilé ìwúlò ilé òkú ló pọ̀ ní àwọn ilé tá à ń gbé wọ̀nyí ọjọ́ mélòó làwọn náà tá à ń kọ́ tiwa náà fi lẹ̀ tí ó ti lè tiwa náà fi dílé òkú tó jẹ́ báàyè kan á sì bára wa ń bẹ̀ tó jẹ́ pọ́wọ́ ọlọ́run ọba tá à ń rí fíìn náà ni wọ̀lẹ̀ yẹn á tóbi là àwọn èèyàn ṣèṣe gan o ìwo ni wọ́n kó wọn lọ́dọ̀ admit wọn sọ sítù lẹ́yìn tó lóun tó pé onídàámà làwọn ń ṣe wọ́n sọ fún mi lọ́jọ́ Friday pé a kódà patient sì kù lọ sítù tí n bá fẹ́ wo eh, àwọn tí wọ́n ti discharge o ní ìwò ní ìdòwú hospital ń pè ní ìdòwú ní ìwò wọ́n sì kú lọ hospital o so káwọn èèyàn lọ ariwo tí ó wà bọnu kò wá ní síròyìn tí ó ṣẹ́kù tí ó wà ní gbẹ̀ngbà yẹn tó wáyé pé wọn ò rí wọn mú ẹ wo orílẹ̀-èdè tá a wà torí tọ́lọ́ la hawla wala quwwata illa billah àdúrà ń gbà ọlọ́run tí wọ́n á fàpẹ́rẹ́ ẹ̀ hàn wá ó tọ́ka dúpẹ́ fọlọ́run ó tó ká wá síbẹ̀ tó ń múra sí dùn án bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n gbé wọ́n lè gbé yẹn wá lórí tẹlifíṣàn wọ́n lè gbé wá nù ìròyìn tó sọ pé ó nira láti wí láwà nínú. mo sọ tẹnìkan tí wọ́n lọ pa wọ́n ní máa bẹ àwọn èèyàn ládùúrà olówó ni obìnrin ni lẹ́kọ̀ọ́ ẹni tí mo mọ̀ ni kì í sì tàn. níjọ́ tí wọ́n pa wọ́n lé èyí tó wé láwà níbẹ̀ nu wọn èyí tí òwe láwà ní gbogbo wọn náà múra bí ẹni tí ó lọ ṣàdúrà lóòótọ́ sójà àárọ̀ ọjọ́ bóyá sátọ̀dẹ̀ àbí sànńdẹ̀ tí ò ní lọ tí ò lọ bí iṣẹ́ wọ́n bá sì sọ fún mi gáàdì pé àdúrà ń bẹ lọ́dọ̀ alájà láàárọ̀ yìí onítò sìgá ẹ máa lọ wọ́n sì jáde padà lẹ́yìn ìgbà tí wọ́n pa ife wọ́n pa tán tòbí pàtó awé láwà níbi mùsùlùmí ó ti di mùsùlùmí nù ní mọ́kà wọ́n rọ́ọ̀bù báǹkì kan àwọn èèyàn twenty something ni wọ́n ṣiṣẹ́ yẹn wọ́n sì mú wọn kẹ́ni wọ́n mú ẹnìkan kan lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n wọn ò mú ẹni wọn ò mú wọn kú ẹnìkan torí pé ìlú tó ní security ni wọ́n sì gbé owó wọ́n kó dọ́là dáadáa wọ́n kó dọ́là dáadáa kódà dọ́là tẹ́lómìn ti sẹ́ndì àlùgbóyà tó bá náà láwùjọ àmọ́ lókù tó bá bọ́ síbù tó ti sáré send kò lè jáde kò lè jáde Saudi kò possible nítorí pé ńgbà tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ yẹn gangan ni action ti bẹ̀rẹ̀. ọmọ nàìjíríà ló pọ̀ jù mẹ́ o àwọn ọmọ orílẹ̀-èdè mi wà ń bẹ̀ ọmọ nàìjíríà ń lọ bí eighteen tàbí twenty ní maka kí àwọn fẹ́ fààyàn ń bẹ̀ ẹni tó wọ jalbab tó sì lòbòjú ń bẹ wọn torí àtúnpé àṣà abidán ti fẹ́ jalè mu mo mí wípé n tó kọ́mọ̀ nínú irú pé irú ète wo la lè lò ń bí ẹjẹ́ amúra bí obìnrin káwọ̀ sọ̀tẹ́ máa wọ̀ so wá ti túmọ̀ sí pé yẹ̀yẹ́ làwọn obìnrin ti ń fi léyìn sí lọ́hùn àbí ọwọ́ aburú làwọn àbá ti wà láti láti láti wá igbó ẹ̀ dópin èèyàn wá múra ń bí ẹ̀ wá sọ pé ẹ̀ wọ́n gbé ẹlòmíràn ló tẹlifíṣàn ọwọ́ ẹ̀ láwà ní ìlú wa túmọ̀ sí kíni wọ́n wá ń pariwo boko haram boko haram islamic sect àwọn ọmọ tá a dá akọ yìí kọ́ bò làwọn ti jẹ́ ọlọ́run mọye sójà nàìjíríà àti ọlọ́pàá nàìjíríà táwọn ọmọ nàìjíríà dẹ́ta ti fi ṣòfò ẹnìkan kan pè wọ́n mọ́ christianity agbébọn nàìjíríà dẹ́ta ó parí wọ́n sì lẹ́sìn wọ́n lọ church ẹnìkan kan ò sọ pé agbébọn tó jẹ́ ẹlẹ́sìn christianity ẹnìkan kan ò sọ àgbọ́ bẹ́ẹ̀ níròyìn rí wọ́n sì lẹ́sìn wọn. wọ́n wá lọ́ọ̀jì ọ̀nà tágbúrú sábà ṣẹlẹ̀ láwùjọ tí ó wá láwùjọ dé. ẹ wọ́n ti mẹ́nìkan ó ti ka bòròbòrò mélòó lẹ rí lórí nta tí ń ka bòròbòrò. pé òun àti lágbájá làwọn jọ sí ní tó ṣẹlẹ̀ ní lágbájá làwọn jọ lóràn èyí tó wá jẹ́ reality irú ìkan náà làwọn amú wáyé tí ò sí bò tó ń bẹ lọ́dọ̀ ìjọba nísìn wọ́n try káwọn ti gbìyànjú àti bò ó kò tí ì bòdì sí i àmọ́ bóyá wọ́n padà bò ó àmọ́ kò tí ì bòdì sí i. wọ́n pa ọmọ kan ọmọ polytechnic Ìlọrin ìyẹn náà wọ́n padà bò ó ni torí kó sí Islam ìyá tó bí àtọ̀kánná àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n lù pa nìbàdàn ìfẹ́ pé mo bímọ tó dàgbà ó ti kó lọ́kàn wọn ìfẹ́ pé ó wà náírà institution ó ti kó lọ́kàn wọn ìfẹ́ pé àwọn oṣù ẹ̀jẹ̀rẹ̀ lọ́jọ́ ọjọ́ kan ó ti kó lọ́kàn wọn afákó ṣe fọlá àwọn lójú ayé àwọn kọ́ nínú kó o ti kú àbí káwọn ọmọ sì láyé mọ́ wọ́n sì lọ ọmọ yẹn pa sẹ́fọ̀n làwọn làkọ́mí àwọn brothers nìbàdàn lọ sí church pé ara òkú mùsùlùmí ni àwa láàfin ṣebí nítorí kóòtù tó dọ̀rọ̀ kóòtù sí náà kì í sì nǹkan tó pamọ́ rẹpátán ẹgbẹ́ yọ sí wọn ní àwọn làwọn sì yẹn náà ariwo awuyewuye lọ lórí ẹ̀ ó wọlé sí eléyìí ó jẹ́ ká mọ̀ bóyá àwọn kan tó ń ṣẹlẹ̀ yẹn náà ló labireti mùsùlùmí gbogbo ẹjẹ òun náà ọgbọ fifty percent mùsùlùmí lónìí boko haram làwọn náà dákọ wọláì mo fi Ọlọ́run bàbúrà wọ́n ń sọ ìròyìn mò ń ṣiṣẹ́ kẹ́ mo bísí èmi náà mi ò lè mọ́ gbọ́ lẹ́kọ̀ọ́ kan mo wá bísí mo wá ń tapí gbọ́ rédíò ẹnìkan nílé kan tí ń sọ press report bó ṣe wá sọ pé bí wọ́n mẹ́nu bẹ Boko Haram báyìí bẹ́ẹ̀ lẹ́yìn tó jókòó ti rédíò sọ pé Boko Haram yà yín o ìbẹ́yìn náà ni ìbẹ́yìn náà ni Boko Haram ṣẹ́bẹ́yìn ìjọba náà lẹ́ ń dá wọ́n ti ń gbọ́ láti inú ilé ń tàn wà láyé láàrin. bó ti ṣe ṣẹlẹ̀ gan nìyẹn kẹmọ ní ìsìn lápèjúwe àwọn tó fò fẹ́ǹsì ní chọ́ọ̀chì yẹn tó bá forí lálẹ́ àbẹ́ tó gba wíńdò tó bá forí lálẹ́ tó bá kú ẹ ẹ máìlì láti pa jàmọ́ yín torí pé ẹ fẹ́ pẹ nìkan lé kọ́ bú tẹ́ẹ̀kan bá forí lálẹ́ tó dèrò àlùkìámọ̀ tí ẹ òun ti òun ti parí tẹ̀ náà nù torí ètè tẹ̀ ń dá torí tọ́lọ́run láti da ilé ayé rú. àlì ìsìláàmù dínú sàlámù kútúbà kan ni orí mímbàrì náà mo ti ṣe alìsílámù dínú sàlám ẹ̀sìn sàlám peace òun dẹ̀ sí islam tí ò mú wàhálà lọ́wọ́ rárá bíi tí o kò mọ̀ àpèjúwe kan ní táwọn sábẹ́ ń béèrè pé táwọn olórí bá ń dà wá láàmú kọ́ tí wọ́n bá ṣe pé níkọ́ ẹ wo iye ìwọ́de ìwọ́de ìfẹ̀hónú hàn ìbálẹ̀ṣẹ́ ìjọba jẹ́ oríṣiríṣi tí ń ṣẹ̀ lórílẹ̀‐èdè ìfẹ̀hónú hàn ìfẹ̀hónú hàn tó débi péjọba náà tún dojú kọ hàn náà àbí kí èèyàn tẹ̀ máa parẹ́ ẹni gbogbo lòdì sí wọn sanwó oṣù wa wọn sanwó oṣù wa wọn sanwó oṣù wa yà ọ̀dà síjọba rárá resign gboko lọ. òótọ́ ni tọ́lá bẹ̀rẹ̀ pé kí ni ká wá ṣe máa títí gbà tó fi san wọ́n jọ lóṣù kan ló èmi ò lè farada rìsáìn kan gboko lọ. ìtawá ni ó ti fatiwa fún ọ pé àwọn ọ̀dà ẹ lọ ká jáàmà mọ́lé ẹ lọ lùlùkulù wàhálà ìsìláàmù ẹnì kankan náà fà ìsìláàmù òní ṣe fatiwa bẹ́ẹ̀ fún yín lálẹ́ tó pé kò sínú ìsìláàmù. aláṣẹ àwùjọba níbi tí ìsìláàmù bá wà àbẹ̀lẹ̀ ọ̀kọ́ lọ́wọ́ sọ kọlọn kọmọ jẹ kisẹ wọrọ ala tali kiyama o akulu ma tasman wa sakura sala wa lakum na wa furu rahim allahumma isa al-islam wa muslimin wa adilla shirka wa shirkin wa dammir a'da'ana a'da'aka a'da'a din allahumma salli